الرحمن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم أشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى àdẹ̀tún tọrọ ìfẹ́gẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nígbà Muhammad sallallahu alaihi wasallam lórí dáadáa ikí Allah subhanahu wa ta'ala tó fi wá sọ dandan rẹ̀ ìpé ká máa kà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n ba kádẹ̀ máa gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́n ba àdẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala albarka rẹ̀ náà fọ́lọ́bà Allah subhanahu wa ta'ala kó a ní fi àsìkò ṣòfò nítorí pé ó pẹ́ wa lónìí níbi kan fún ìgbìmìjì àmá a ní ṣaláì máa lọ ṣe fẹ̀fẹ́ láti máa mú díẹ̀ kò bá jọ pé alágbára ti mú púpọ̀ ní èyí nítorí àkókò àti nítorí ìdíwọ́ díẹ̀díẹ̀ tó kojú wa àbẹ́lọ́mọ́ àti tí a máa gbọ́nà fọ́lọ́njá máa sọ sínú ìyọnu ọlọ́run ọba fọ́lọ́njá máa gbọ́ sínú ìyọnu ọlọ́run ọba ọlọ́ba kọ́kà wà fún ẹrú tí méjèèrè láyà ti ní alkayam ètò ti kọjá nínú ọ̀rọ̀ ọlọ́run ọba kí a ti kà síwájú a ti sàlàyé lórí ibi tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ti ń sọ fún ànẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wasallam kí kí ó ṣe sùúrù lórí àti máa bá àwọn ẹni rí ṣe lè fẹ́ pé ó bùkátà sùúrù ẹni tí yóò bá àwọn ẹni rí ṣe tó bá àwọn ẹni rí tó yóò sì sùúrù ní ó fi bá wọn ṣe yóò sì sùúrù náà ní ó fi bá wọn tó tíyàn bá ṣe sùúrù kò lè rí wọn bá ṣe kò dẹ̀ lè rí wọn bá tó ọjá ọ̀rọ̀ tí àwọn kèfèrí tí wọ́n sọ pé kó lé àwọn mọ̀mìnì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yíò wọ́n ká wọn fún ọlẹ́ aláìlówó lọ́wọ́ aláìríṣẹ́ aláìjámọ̀ kankan wọ́n ṣe mútómútó pípé àwọn olè bá àwọn olè èèyàn àwọn tí ó lágbára àwọn olè bá wọn jòkó eléyìí nǹkan tí àwọn pèsèrè ń sọ ni nǹkan nígbà Muhammad káwọn olè bá máa rí bí máa jùkú torí pé wọ́n fi nǹkan yìí wọ́n fi ń ṣe yànnà wọ́n fi ń sakọ́ wọ́n fi ń ṣe fáàrí pípé àwọn tó bá yà wọ́n dà báyìí àmá wọn aláìní àwọn oníbe jùkú ti wọn lọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala Muhammad sallallahu alaihi wasallam kò fún nígbẹ́ ìṣàyìn ìrọ̀lọ́run sọ fún واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ṣe sùúrù pẹ̀lú máa bẹ pẹ̀lú àwọn mẹ̀kúnnù àwọn mùmìní tí wọ́n ń ṣe ìrántí ọlọ́run ọba lọ́sàn lóru tí wọ́n ń ṣe ìrántí ọlọ́run ọba láàárọ̀ nírọ̀lẹ́ yùrìdú náà wájà ọlọ́run ìpè tó yẹ pé òun gbòòrò kankan àti torí tọ́lọ́wọ́n ọba nínú tí ó fi wá jẹ́ ẹni ẹ̀sà òun náà ni pé kó jẹ́ olùgbàgbọ́ òdodo kó jẹ́ olùṣe ìrántí ọlọ́wọ́n ọba kó wá jẹ́ ni tí ó mọ̀ fi àwọn aṣẹ́ dáadáa tí ń ṣe wá ojú orí ọlọ́wọ́n ọba eléyìí inú àwọn ìròyìn dáadáa ni eléyìí ń bẹ pẹ̀lú àwọn sàhábà lànìdà Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run ti fún ànẹ́bì ní sùúrù ṣe pé ó tún máa bẹ pẹ̀lú wọn ẹ̀kọ́ náà ní fáwà náà gbogbo bí táwọn bá wà àwọn ẹni dáadáa tí wọ́n sin ọlọ́run ọba tí ìgbàgbọ́ wọn yé kúrú iṣẹ́ rí bẹ pẹ̀lú wọn wọ́n tó wá ń ṣe nítorí tọ́lọ́run ọba àwọn tí ń tẹ́ wíhùn òdodo tó ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba a lè yá òun lè kìí sáàpọ̀ ara ni mo ti mú ẹni bá wúwo ọmọ̀nṣá afẹ́lẹ́yìn ọmọ̀nṣá afẹ́lẹ́yàtọ̀ ẹni bá wù kó gbà gbọ́ òṣòrire ẹni bá wù kó ya kèfèrí ní tó tẹ̀lé àwọn ààyà yìí àwọn ìyà tí ó fi jẹ ẹni bá ya kèfèrí ọlọ́run ọba sọ bí a ní ṣe lè tó olùwàsọ́ àwọn ìyà tí ó fi jẹ àwọn kèfèrí kò lẹ́gbẹ́ ó tún wá sọ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ṣiṣẹ́ dáadáa ẹ̀san tí ó san fún wọn bí ẹ̀san dáadáa yìí sí lẹ́gbẹ́ bí àwọn òṣèlú lẹ́gbẹ́ fáwọn kèfèrí bẹ́ẹ̀ lójú ẹ̀sán tí ó san mòmí ní orú ìgbádùn òṣè láti sàlàyé lánàá pé ìgbádùn tó máa dìtẹ́ náà máa gbádùn tó bá wà dìtẹ́ náà máa la àìnà àti nítorí fún òrírí ni ànábì fi ròyìn ìgbádùn àjẹ́nà kọ́lọ̀ àpọ́jọ ó kàwà náà fún ẹni tó wà ìjẹ́nà náà ẹ̀wà rí ní èní a mọ̀ wá kọjá lọ síbi ìtọ́kàn nínú Suratul Kahf إيتي أنبيو ظلني واضرب لهم مثلا الرجلين جعلنا لأهليهما جنتين أعوذ بالله من الشيطان الرجيم

lẹ́yìn ìgbà tí àwọn mìṣìrìkú tí wọ́n ti ṣe mútómútó kúrò níbi ìjòkó pẹ̀lú àwọn bọ̀afá pẹ̀lúmọ̀sàkí nínà musulmi wọ́n sákọrú àìlẹ́yìn ní àmúwàlẹ́yìn wọ́n wá sákọ sí àwọn sọ̀hábà pẹ̀lú owó wọn wọ́n pẹ̀lú àwọn ẹbí wọn Allah subhanahu ọsọ àti bọ̀tán ọ̀rọ̀ náà já sí fún wọn yíò ní alqiyama ní eléyìí ọlọ́run tó wá fi àpèjúwe àwọn ọkùnrin méjì mọ̀mìnì kan kan ọlọ́run wá fi yìí lélẹ̀ fún ó ṣe ṣe kí ronú sí kún ó dẹ̀ nígbàgbọ́ sí ni Allah subhanahu wa ta'ala ló fi sọ fún wa pé واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما náàm Allah subhanahu wa ta'ala o sọ pé fún wọn lápèjúwe ọkùnrin méjì ọkùnrin méjì yìí ọ̀kan nú wọn kèfèrí ni ọ̀kan nú wọn mùmínì ni inú àkọ́kọ́ sákọlọ mọ̀ ní pé Allah subhanahu wa ta'ala yìí kò káyé fún ìyẹn ni ibi ń bẹ nínú hadith wípé tí ayé yìí bá wọn ìyẹ́ ẹ̀fán lọ́dọ̀ ọlọ́run ọba ni kò bá ti fún kèfèrí lómi mu nínú ẹ̀ onípé kèfèrí ò bá ti rómi mu Allahu Akbar ọlọ́run ò ni ó fi tẹ́ ẹlẹ́fẹ́ ní ó bá wù ẹni ó ṣe tí ẹ̀ ó sáyé yìí fún wọn ẹni tí ó kọ́dẹ̀ ẹni tí ó ṣe tí ẹ̀ máa rọwọ́ mú jọ míì ju tẹni tí ń ṣe tọ́lọ́wọ̀n ọba lọ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó wá sàlàyé pé òun ni lè àdíyì má jannatayn ẹnìkan nínú àwọn méjèèjì ó wá ní ọgbà oko méjì ní àánáà nínú grape èso èso ó ní wàhàfáfnà húnmà bìnáàkù tó jẹ́ fẹ́ǹsì ọgbà oko méjèèjì yìí igi làbídùn òun lọ jẹ́ ló fẹ́ǹsì ìran ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní waja'alna baynahuma oko kun fọfọ, fun àwọn nǹkan tó dáa tó dáa tó dáa tíyàn máa ń ti bẹ́jọ lọ́rọ̀ látàntorí pé èèyàn dákò sábádẹ̀ wo láyé àtijọ́ àwọn àgbẹ̀ ní sábà máa ń lówó jù torí pé ìkẹtàwọn èèyàn ní bùkátà sí oúnjẹ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ yìí ọlọ́run ṣe fẹ́ nìyí ọ̀pọ̀ gan-an ṣe wá rẹni tó lóhun sọ̀rọ̀ fún àwọn méjèèjì yìí kèfèrí lóhun ẹ̀rẹ́ni tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó sọ̀rọ̀ fún nínú àwọn méjèèjì yìí mùmínì lóhun ìka àkọ́kọ́tàpọ̀ mú dání ní pé kìí ṣe fífọ́ owó làpẹẹrẹ pé ọlọ́run ọba yọ́nú sí kọ̀wá sówó lọ́wọ́ lágbájá àbí sówó lọ́wọ́ mi ó ti wá jẹni táàmà wò pé àbọ́lọ́hun ò bá sí ọwé àbí àbọ́lọ́hun tí ya jẹ́ ọ̀hún èyí ń kọ́ làlámà kìí sáàmì láti máa mẹ́ra ẹni ọlọ́run ọba ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú wípé ẹ̀ríkàlì jàndàgbé ìhà Thank you. آتت أكلها Allah subhanahu wa ta'ala ó ní ọgbà oko méjèèjì yìí, Atat okulaha wà lámtàzí ní ìhùṣẹ́ ìhà. bẹ́ẹ̀ ni a jí kí àwọn èso yọ mọ́ ṣó dáadáa ọgbọ̀gbọ̀ méjì gbogbo ẹ̀ ló sèso dáadáa gbogbo ẹ̀ lọ yọ ọmọ gbogbo ẹ̀ òun ló dáa kò sí nǹkan bẹ́ẹ̀ tí ó dáa kò sí ibi igi kan tó ti bọ̀lẹ̀ nínú méjèèjì tí kò yọ ọmọ tí kò yóò èso tí gbogbo ọ̀dá lọ́lọ́pù pé wọ̀lẹ́m fẹ́sìlì nínú iṣẹ́ ìṣà kò sọ́kàn nínú rẹ̀ dáadáa nínú ọgbà oko ìbọ̀ táìtì yí ọjọ́ mọ́ dáadáa ọlọ́ni kò tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lójú wéréwéré ẹ̀hẹ́ ọlọ́ni Allah subhanahu wa kí omi ọmọ sàn lọ́tún lósì ẹ́ níbi àwọn gbogbo méjì omi wà ń bẹ̀ dáadáa ẹ̀nà tó tíyẹ̀ bá dákú lágbẹ̀ bá dákú jọ mi omi a máa jẹ́yà wọ́n wà ní okò yẹn kú a bó ti ẹkọ́ yọmọ kò tó yọmọ táìmù tẹ́ kó máa develop kó máa dàgbà yọba máa túrí yóò ti máa sọ pé òun ti gbó bẹ́ẹ̀dẹ̀ n'i kìí yọmọ ìpamọ́ bẹ́lù ní láti pàṣẹ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run wá ní àtúntò mi jẹ́yà ọgbà oko yìí omi wà ń bẹ dáadáa na'am ọlọ́ọ̀bà Allah subhanahu ó tó tẹ̀síwájú láti máa ṣàlàyé nǹkan wo ló tó ṣe فقال إبراهيم وهو المال أنا أكثر منك مالا وأعز نفرا نعم الله سبحانه وتعالى ojúkú yé wa níbi ọ̀rọ̀ rẹ̀ yìí nípa pé wàkáà náà láhùn samarun ẹ́ ọwá ọwá ọlọ́run tó wá jogún èso oríṣiríṣi láti dọ̀fọ́ ọgbà orú oko yìí ọlọ́run jogún ẹ̀fẹ́ mi níjọ́ mi tọ́lọ́run bá ń jogún ọ̀rọ̀ fẹ́lò mi ẹ́n àwọn ọ̀rọ̀ kan bẹ́ mẹ́ntáyìn ló sínú inú ìfẹ́ta gbọ́yé ní pé kìí sí gbogbo ọ̀rọ̀ òun kìí dẹ̀ ṣe àpẹẹrẹ pípẹ́ ẹni rí lágbájá ló fi lówó àbí ló fi nípò kìí dẹ̀ ìtàì nífẹ̀ẹ́rú òun náà ní kó tó sí ẹ̀rí pé kí ni àwọn mùsùlùkú náà ń bá nẹ́bí fà wọ́n bá fà ipé àwọn mẹ̀kúnnù àwọn olùsí lé wọn káwọn olówó lè jòkó tí ọ

èyí tó ní yìí gbogbo òkú ti dá ló tún yìí só dá èso wá dín kó jẹ́ tiẹ̀ àwọn rúgbìn ti yọ ó ti kéré oko bá mú ó ti fi pamọ́ lè ìṣẹ́ fún lè tà lọ́lọ́kọ̀ gbọ́rọ̀ ni ní kéèkéé ní nílá ó ti dé èyí tó dé yìí ọ̀rọ̀ ló dé ẹ́rìkẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn nǹkan yìí tí ó ní àwọn ogun oko àbí ìṣẹ́ tó ti kó lérè oko ike ò ní ráìsì lápẹjú ẹ̀ ó lẹ́wà ní àbí kó ní àwọn nǹkan táwọn èèyàn bùkátà sí bí àgbàdo àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn nǹkan yìí owó ni nílùú rẹ̀ ní àbí nílùú mi Allah subhanahu wa ta'ala ó wà tó fàkọ́ọ̀lá lè sọ ọwá pé ọ̀rẹ́ rẹ̀ tó rùn ní ọwá pé kí ló pè fún ọfẹ́ stefani gbogbo ẹni ọlọ́run bá jogún ọ̀rọ̀ fún kí kò sí ti wa gan sọ pé ọ̀rọ̀ tí ń bẹ lọ́dọ̀ wa ká mọ́ ma tawadda lillah rafa'ahu Allah ẹni bá rọrẹ ẹlẹ́ nítorí tọ́lọ́n ọlọ́n ti tán àti gbé e sókè ẹni bá dẹ̀ ṣe mọ́tómọ́tó hmm, ọlọ́n ti tán àti rẹ nínú lẹ́ kò sẹ́ni tó sàkọ tó ṣe mọ́tómọ́tó tọ́lọ́run rẹ̀ lẹ́ kábẹ̀ má gbàgbé kò sẹ́ni tọ́lọ́run ò lè

agbọ́dọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo kìràáàtì tí a fi kàá òun náà ni pé alẹ́mì yìí fẹ́ àjògùn ọ̀rọ̀ fún wàká ànàláhú sáàmà níbòmí ní súnmọ̀ nínú ríwáyà mi nínú kìràá mi súnmọ̀ gbogbo ẹ̀ náà tó ń tọ́ka lérí pé a ní èso yìí pọ̀ kìí ṣe díẹ̀ àmọ́ gbogbo bọ́lọ̀ ti gbogbo ẹ̀fún tó yìí mú tó mú tó gbé ọwà e. ti fàárí ọlọ́ọ̀bà Allah subhanahu ta'ala inú ẹ̀kọ́ tó dẹ̀ kọ́ wa ní pé kámàmà ti fàárí kámàmà ti yánà ọlọ́ọ̀bà wù ní fẹ́ kí o máa ti yánà o máa ti mú tó bí ọlọ́pẹ́ ìmọ̀ ṣe kí wọ́n òun ló gbé wọn síbi tí àwọn wà ní ààrẹ tó rọ́lá ní tàbígbọ́rọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní mélòmílò ẹni tí ò rí jẹ tí ò rí múlé ní bóyá òun ni richest men in the world lọ́la so mélòmílò ẹni tó yẹ pé kò sí ta ní kékeré aṣọ yamọ́lá bóyá ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn yóò máa jẹun lábẹ́rẹ̀ lọ́la bóyá di ìlú bóyá di country òun ni ó ma tún òun náà ma sì lọ́wọ́ fún lọ́jọ́ ọ̀la so ó mọ́lá mẹ́sì máa gùn gàràgàrà mẹ́sì máa gùn àwọn èèyàn gàràgàrà mẹ́sì máa sọ̀rọ̀ wàràwàrà mẹ́sì máa sakọ pẹ̀lú pòtíwọ̀ wà lẹ́yìn so mélòó mélòó ẹni tó wà ń pò gíga tọ́lọ́rin lẹ̀ mélòó mélòó ẹni tó wà ń pò ẹ́ ipò rẹ̀ lẹ̀ tọ́lọ́n gíga so abẹ́ ọlọ́run láwà ẹrú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allah subhanahu wa ta'ala sọ fún ara ìgbé wa kana lahu sama wa Allah subhanahu wa ta'ala ó ní ọ̀kanú àwọn méjèèjì ó lè sòtò pọ̀ ó rẹ̀ jáde dáadáa ó bá ń sọ fífi jí rẹ̀ wàhúwà yòhàwìrù ìwọ̀n ń bá sí fánfà ń se fà nílé lórí ó ń se yànà ẹ́ ó se yànà fún ìwọ̀n bá ń se fà rí ń se jọ́gá kí ló sọ fún oní ana astar minka malan wa azzu nafara náà Allah subhanahu wa ta'ala ó ní ẹniyẹ ìgbàtí ṣe fàárí ó ní ana astar minka malan ó ní mo lóòjò lọ mo lóòjò lọ ìdí akọni kí o máa gbé rẹ̀ ọlọ́run ti nǹkan fún ọ dúkìá ti ẹkọ́ dúkìá ọlọ́run ọba ni ọ̀dọ̀ ọlọ́run ló ti wá àti wá àti dúkìá yẹn padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba inú fi ọlẹ̀ akọlù náà ṣe ó ní ana akọlù ní ìkàmà dáhùn wà áàzù náà na ó ní mo jù lọ tẹ́ wà áàzù na farọ̀ a tún ní ẹbí tàbá ń àní tàbá ń àní lọ aléyànjọ lọ ó jẹni yìí lọ oyin tí ń bá fàní ìdí ń sọ ni tẹ́rí ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí ó tóbi ni ní tí ó yẹ kí èèyàn máa fi bá àwọn èèyàn lò ní eléyìí ìmọ̀ ń kó pa àwọn báyìí kí ọmọ ìsẹmọ́tómútó ẹ́ ìsẹmọ́tómútó yìí nǹkan tí ọjà ni bó ti wá sọ yìí tẹ́lẹ̀ pé kí ní mọ́ ní ibi tó dámọ́ nìkan ẹ̀ṣẹ̀ máa ń pa ẹ̀ṣẹ̀ ní ẹ́n bẹ́ẹ̀ ni dáadáa máa ń fa dáadáa wá ní ó ti sákọ́ pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú owó àtọmọ àtẹbí gbogbo ẹ̀lú ti sákọ́lé lórí ẹ́n Allah subhanahu wa ta'ala ọwọ́ sọ ọ̀daràn lílé nítorí àwọn ọ̀rọ̀ tó sọ ó sàfihàn rẹ̀ pé ọ̀daràn ni ọ̀rọ̀ tó kọ́ sọ ó ti kọ́kọ́ ọmọ yẹ́ èyí ń ní gbà ọ̀rọ̀ ni, owó ni, ọmọ

ọgbọ̀n oko ẹ̀ a ó ti sàbò sífẹ́ ní ara rẹ̀ wà wúwà gọ́ọ̀lì mo lè náà fẹ́ hálùú àlàkóòlì gọ́ọ̀lì mẹ́rin lè náà fẹ́ ó ti sàbò sí fẹ́ ní ara rẹ̀ wọn lọ́lọ́sùn ti sọ pé wà wúwà gọ́ọ̀lì mo lè náà fẹ́ hálùú rẹ̀ nígbà alábòsùn torí pé ìgbà wọnú oko rẹ̀ tó wọnú oko rẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ti sọ wọ́n ni

ọwà ni a mọ́rin àbúnnù an tàbí ìdá hábìlì àbàdà ó ní ilé ìyọgbogbo tó ń wò yìí á òun pé o lè pa àwọn tí gbogbo nǹkan bá ń parẹ́ á òun rò pé ọgbogbo ohun yìí gbogbo ọkọ̀ ti wáyé yóò lọ bẹ́ẹ̀ ilé yìí ìṣe ìpè ayà ọlọ́run ọba nírọ́ ni kódà ó tako ìpé sí tọ́lọ̀n fi dálé ayé gan nínú nínú nǹkan tó ti wà lánàá tí ó mọ́lé ní ok ó tẹ́ sí èlò wọn ọba táwọn tó ti síwájú ẹ̀ ọlọ́ọ̀bá Allah lẹ́nu tó sáfòsí kọ́ máa tàbí ó ní ohun ọ̀rọ̀ pé kìí ìyè parí maláìláyé o a bí sí máa lọ fún òní o ìgbádùn yìí bó ń sì máa gbádùn ẹ̀lọ nìyẹn o bó ń sì máa kéré oko rẹ̀ nìyẹn o ọlọ́ni a ìtànjẹ lásán bá ń sálélé ìkẹ́ tó sọ yìí torí pé láàká ìrù pé ní kàmàkọ́láhù ìmọ́mù Ibn Kathir rahimahullah nínú tafsiri wọn wọ́n lọ́rọ̀ tó sọ yìí ẹ́n lè kí láta áfìlìhì ọba àti yàkíní torí pé rí rí pé láàkáyẹ lẹ láàkáyẹ àmọ̀dájú rẹ̀ sọ́lọ́ á olẹ̀ wà ìjáàdì yìí lèláyá ti dúnìyà wà bí náà ìgbà tó gbé sọ̀rọ̀ yìí ẹ́ òun náà ní kí ni o ìjọ rẹ̀ ní lójú ìkáyọ́ jọ ní lójú ayé jọ ní lójú ẹlùmí ẹmà ní kí ń sọ̀rọ̀ pé ayéyọ jẹ́ kankan ìkúlé wa àmọ́kù wa rẹ̀ kọ̀sọ̀rọ̀ rẹ̀ kò sí ìṣẹ́ sí rí òsí lọ́dọ̀ rẹ̀ a lè kú at any time so gbogbo tí ń sọ ń sọ lérí àwọn ẹ̀rùn àmọ́ bóò ní ṣe ń wà bóò ní ṣe ń sọ̀rọ̀ bóò ní ṣe sẹ́sìn ẹ̀rì pé ìṣẹ̀sìn rẹ̀ nígbà tẹ́kú ẹmọ̀ tẹ́lọgbẹ̀rẹ̀ ni a ní pé ìṣẹ́sí ẹni tí ayé ń jọ lójú òun ni ìṣẹ́sí àtọ̀sọ ayé wa kufurihi bil akhirah àti ìṣekèfèrí rẹ̀ síjọ́gbọ́n ní alkiyama torí ìdí eléyìí ẹ̀rí pé ìṣekèfèrí rẹ̀ síjọ́gbọ́n ní alkiyama òun ló fi sọ ọ̀rọ̀ tí ó sọ yẹn ẹ́n nígbàtí ó sọ pé rẹ̀ nípa pé òun òrùkúgbọ́ ọgbọ̀ ọkọ̀ yọ parẹ́ Ah, ọgbà oko yóò ṣe wá parẹ́ inú tó dá tó báyìí kí ló tún fi lé ó ní wà máa àbúnnù sàátàkọ́ imajan wàlá ìrù dìrìtù ìlà rọ́pì ìlà àjìdánà fẹ́rọ mi ha mún fàdàbà ولا Allah subhanahu wa ta'ala ó wá ń tó yíwa níbi ayà èyí tó tẹ̀lé pé ohun òdè tó wò ìdókẹ́ sí ìrọ̀ ìmọ̀ Allah ta'ala wọ́n ni náà ló fi tún sọ ipé à ohun òlérò pé al yìí wáyé tó bá ní ìgbàgbọ́ síjọ́ ọ̀gbẹ́jà àkàyàmù yóò dá ọ̀ràn nínú níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ń járàn gan ìgbàgbọ́ wọn ní ilẹ̀ síjọ́ ọ̀gbẹ́jà àkàyàmù sẹ́rẹ́ni tí ìgbàgbọ́ rẹ̀ tó bá strong tó sàfẹ́ máa sí lọ́wọ́n bá ìsìnkọ́mọ̀ ní kó sàtẹ̀lé tọ́ lọ́wọ́n bá gbogbo tí ọlọ́wọ́n bá kọ́ ó ti sáà ti juwọ́lẹ̀ àti jùlẹ̀ kódà kọjọ pẹ́mi rẹ̀ gbádùn rẹ̀ yóò tà fi kí ní ẹlẹ́gbẹ̀ ah, sọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bẹ́ẹ̀ dọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ní ìgbádùn rẹ̀ mọ́nà ìgbàgbọ́ rẹ̀ níjọ́ gbé ìdí alkèyàmà ìnígbàgbọ́ sí pé ẹni ṣe dá ó wà nìjẹ́ náà ẹni ṣe bí ọ wọ náà ojú dáadáa ni ṣẹ́dí tó bá wík tó lẹ olọ́mọdára kí ní yìí tóbi débi pé tọ́lọ́ níbi àyà àbí hadith ẹmọ wọ àwọn hadith kan wé ẹ́ mọ̀nkánà yu'minu billahi wal yawmil akhir bí ṣe ń fi ìmígbàgbọ́ sí ọlọ́run ọba síwájú báyìí yóò fi jíjọ́ gbé ní àkẹyàmọ̀ sí torí tó méjì sopọ̀ ọdẹ̀ fi gan àwọn orígun gbàgbọ́ àgbọ́dọ̀ láàyẹ àgbọ́dọ̀ ṣeyè méjì orú ẹni yìí ara ń tí ó fi jẹ́ kéfèrí nìyí kí ló sọ fún wà máa àbúnnù sáà àtàkọ́ ìmẹ́dáwó wádá ẹgbò dídò ìlà rọ́bì لأجدن خيرا منها منقلبا وَمَا Owó ẹni yìí ó ṣe èméjì sí ìjọ́gbìnà kìíyàmù, ìpè òun ò lérò pé ìjọ́gbìnà kìíyàmù ẹgbùn jẹ́ tó ń bá dẹ̀ padà dé ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀yìn tó ń bá padà lọ́dọ̀ ọlọ́run ọba tí ẹ bá dáhùn padà tó ń padà lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀yìn la àjìdánìyà àkọ́yọ̀rọ̀ mi á mọ̀ padà bá tẹ́ ẹ rí oore tó tún ju ayé yìí lọ ó sì tó dé òun òun náà dẹ̀ tún sọ wípé wọ́la ẹ̀rìnkú ìlà rọ́bí la àjìdánà ọ̀rọ̀ ní àmù kọ́dàrà torí tí ń se ìlíjì ni ah, ó ti kó jẹ́bẹ̀ ó ti kó má jẹ́bẹ̀ ó tó bá bí ìlú lórí tó sọ ìyẹn tó jọ ní sọ pé tó bá yóò wáyé ọ̀rọ̀ kìfèrí ni ẹlùmí ọ máa dàágbọ́ àbọ́pọ̀ tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ fò gbágbọ́ òun náà gbágbọ́ gbogbo tọ́nà ní ó ṣẹlẹ̀ ń bẹ̀ sáà níbi ó ń bẹ̀ ó wà níbi ẹ̀mí wa a iye méjì doubt ìgbàgbọ́ wa gbọdọ̀ dúó gbogbo ibi tí ọlọ́run ọba sí a gbọ́dọ̀ ṣe méjì lórí ìgbàgbọ́ a gbọ́dọ̀ mú ìgbàgbọ́ yẹn lọ́kùnkúndùn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìṣẹ́yìn méjì lórí abala àgbàgbọ́ ìmọ̀ sọ ní dìkẹfẹ̀rí ni nítọ́ sọ arákùnrin ní dìkẹfẹ̀rí òun náà ni pé oníwà máa wà láàrin ìrìsù ìlà ní tó sọ yìí ọ̀rọ̀ burúkú ni orí ilé yìí àwọn kèfèrí àtijọ́ ni wọ́n sọ ilé yìí àwọn kèfèrí tó bá nígbà Muhammad gẹ́bí aláàtùn wáhìn òun náà sọrú rẹ̀ níbi tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti sọ fún nígbà Muhammad sallallahu alaihi wasallam ní surati Maryam aya 27 ọlọ́ni afara'ayta alladhi kafara bi ayatina wa qala la utayanna ń sọ fáà nígbà Muhammad sọ́lá sọ́lá ń pé tó rí ẹni tí ń ṣe kèfèrí kèfèrí ẹ́ tó ṣe kèfèrí sí àwárí ọlọ́run ọba tí wọ́n ń sọ wípé ta bá dọ́dọ̀ ọlọ́run ọba wọ́n tó fún wa lọ́mọ ọjọ́ pẹ̀lú ta bá tó dọ́dọ̀ ọlọ́run ọba tó bá dà kẹyàmù òun wà ní jẹ́nà bólówó ti fún un lówó ń bẹ̀ bẹ́ẹ̀ ló fún un lọ́mọ ń bẹ̀ ọ̀rọ̀ burúkú lélé torí kí n tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ń pè àníbì tí ò sì mà lára orú ẹni tí ń ṣe kèsè rí níbẹ̀ tó rán kàkẹ́ lárìbẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àwọn gbogbo àwọn nǹkan yóò dẹ̀ tún máa ran kàkẹ́ wọn àjọ ọlọ́wọ́n bá eléyìí ìfisí àwọn kèfèrí ni kò sí ìfisí àwọn olùgbàgbọ́ òdodo ṣéfùwà ìmọ̀ sáàdì lábẹ́ àwọn ayà yìí wọ́n ní tó bá tẹ̀yọ́ pé èèyàn tí ó gbígbàgbọ́ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀yìn ló bá tún sọ orí eléyìí ni àbádẹ̀ sọ pé ọ sọ rí àmọ́ ẹni tí ó sí lọ́wọ́ ọba gan kò gbọ́dọ̀ fẹ́sẹ̀ wálẹ̀ fún wọn wà nìjẹ́ náà kódà kò gbọ́dọ̀ fẹ́sẹ̀ wálẹ̀ kò gbọ́dọ̀ sọ gàwọ́ wà lè jẹ́nà àti tó bá ń gbíwá ní gbólóhùn àjọ àìkọ́ ọlọ́run fi wásá lè jẹ́nà àjọ ọlọ́run bá kó fi wásá lè jẹ́nà àwọn gbólóhùn yìí lèyàn máa sọ àmọ́ kọ́ wá sọ jásímọ́ gàwọ́ wà lè jẹ́nà ta ló ti fi ọwọ́ ọmọ hmm? tọrọ ni ìgbàtẹ́sọ tó mú mi ní ọmọ tọrọ fún kéfèrè wá sọ pé ti ṣú ọ̀fún tí ó kọ́lọ̀ bàbá subhanahu wa ta'ala kọ́lọ̀ kó sánú ẹni kọ̀ọ̀kan wa Allah subhanahu wa ta'ala tó sọ ní ibòmí pé ogbè omi tó sọ nù wọn ogbè wala yarji'tu ila rabbi inna li 'indahu lal husna omi àtúnmà sọ wọn kí a ah, tàbá gbọ́dọ̀ ọlọ́run ọba ìkẹ́ ti sùn kalẹ̀ dé wá àwọn ń bẹ́nu àwọn tí ó wà jẹ́nà yẹn tàbá díwájú ọlọ́run ọba gbogbo eléyìí ìsọ̀rọ̀ kọjá àlà ìkọjá àlà ọlọ́run ọba e, ní orí aláàtùbùn wáyé òun ló fi sọ̀kalẹ̀ sheikh wa imam sáàdì rahimahumullah àwọn sàlàyé níbi títí wọ́n pé ọ̀rọ̀ ìṣọ̀kalẹ̀ orí aláàtùbùn wáyé àmọ́ gbogbo àwọn kèfèrí òkú òkú wọn sínú so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burúkú ni ló tẹnu ìfẹ́jì jáde káwá sọ nǹkan tí kìí jìlẹ̀ fi fún lé sí bó tẹ̀yọ pé àwọn àǹfààní tààrí nínú àyà kọ̀ọ̀kan àtàwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan insha Allah ta'ala asọ́lọ́la nítorí pé àkókò gbà wá ní èyí láti lè sọ gbogbo ẹ̀ àmọ́ bá ti mẹ́nu bá tó tẹ̀yẹn ó yẹ ká sọ dé erigun kan àmọ́ àǹfààní àtàwọn ẹ̀kọ́ kò ń bọ̀ alábẹ́ àyà ni èkéjì ẹ̀ tóun قال لهم ظنوا وهم أغنى أكفرت بالذي خلقك من تراب أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم من نطفة ثم Ètí ìjìnlẹ̀ tó jórùsù àgbò òdodo, wọ́n wá ń sọ fún lẹ́ni tí ń ṣàtúnṣe rẹ̀, tí ń dé sí padà fún, tí ṣe wá sí fún, tí ṣe kìlọ fún, tí ṣe jágbé ní máa fún lórí ìṣekèfèrí sí ọlọ́run ọba àti gbá ìfẹ́jẹ́ pẹ̀lú ìkẹ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. Á wá àkàfẹ́rẹ́tẹ̀bì lẹ́bí ìkọ̀lápọ̀kà ní ìṣòro ọ̀bẹ̀ tó oúnjẹ tó yá kìkìrí tẹ́ni tó dá bàbá ńlá bàbá ẹ ẹni àkọ́kọ́ ní ẹ̀yẹ èèyàn tó dá látara yìí tó mọ̀ ní lókòfà lẹ́yìn ìgbà náà tó padà wá dá ẹ̀yàn àrọ́mọdọ́mọ rẹ̀ tí déèrè ìwọ ó dá látara àtọ̀ tó mọ̀ sàwọ́ àkàrọ̀ jìlá lẹ́yìn ìgbà náà ọba tó ṣe sí ẹ̀kẹ́ yẹ̀pẹ̀ ní tilẹ̀ bá bá lábàbá ẹ̀ ìwọ gan àtọ̀ ní gbogbo nǹkan yìí sábá ní pípa wo bó ṣe rí gẹ̀gẹ̀ ó bá ah! nǹkan tí ó jámọ̀ nǹkan ni lẹ́yìn ìgbà tó ò jẹ́ nǹkan kan yìí tó mọ̀ sàwọ́ àpàrọ̀ jùlá ọwá ọ̀sàmàrí ọ̀dá ọlẹ́ni tó jóore lọ́ẹ̀ṣẹ̀ wá sí àwọn kan ní fún ilé yìí tó pàkèsí rẹ̀ ọwá áọ̀ká áyà kan sí àwà dúnbẹ̀ àti ẹjẹ́ káka méjì sí níbi àwọn àtíìsì tó pé àwọn àǹfààní tí ń bẹ nínú kíṣọ̀ ìtẹ̀ta múwáì insha Allah ta'ala a máa sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ọ̀dá wọ́n ni لكنه هو الله ربي ولا أشرك بربي أحدا لكنه هو الله ربي ولا أشرك بربي ó ní Allah ní olúwa tì ní o èmi ò ní fẹ́ ní kankan kẹbẹ̀rẹ̀ tàbí ìfẹ́ lórí ìfẹ́ bí ọlọ́run ọba òun ni kí èyàn máa wò wípé nǹkan kan bẹ ń jábẹ kìí sagbára ọlọ́run ọba kìí sabẹ́ ìkápọ̀ ọlọ́run ọba àbọ́lọ́run ò ní kápá àti pàǹkan kan á èyàn kọjá là bẹ́ẹ̀ òun ní pé kí n tún gba ìsàlẹ̀ kìyàmù sí ìtíkìfìrí sí ọlọ́run ọba oníwádà òṣèlúkòbẹ̀rọ̀ bí i àhàdà inú ní ìtíkìfìrí sí ọlọ́run ọba tẹ́lú wọ́n wá kọ lẹ́kọ̀ọ́ wípé ìwọ tí ọlọ́gbọ̀n oko tó dùn orí tó dùn owó yìí ẹ́n tó ní tó wá ń bí ń sapọ̀ yìí kàkà kó Insha Allah ta'ala, a tún máa tẹ̀síwájú láti ibi ìṣe àlàyé àwọn àǹfààní tí ń bẹ nínú kẹsọ̀ yìí ní ọ̀la nítorí àkókò a insha Allah ta'ala azubai ẹ̀bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ìta sọ yìí ìta gbọ́ iná kọ́lọ́n jẹ́ ṣe àǹfààní wa sallallahu wa wa sallam